ẹ kú ojúmọ́ o mo fẹ́ kẹ́kàn sọ bọ́n ti bí yín ẹ̀bẹ̀ tí ń dàgbà ọmọ òlúbo ní àmọ̀ pé Kwara náà ni mo ti sọ lẹ́ẹ̀kan àmọ́ aṣàfẹ́ mọ ibi tẹ́ ẹ ti wá gan bẹ̀. ẹ ṣe olóòtú ọlọ́run àwọn pẹ̀lú yín inú mi dùn gan èmi gan tí n bá sọ yín pé Kwara ni mí Kwara ni mí Kwara ni mí mo dẹ̀ wá láti Igbómìnà gbogbo gómìnà parapọ̀ pátápátá ọmọ gómìnà ni mí rí mo tàn káàkiri mi ń tàn káàkiri tí wọ́n kà fún ilẹ̀ akó mo tàn ní gbàjà mo tàn lókè ìyà mo tàn ní buhari mo tàn ní ajáṣẹ́ epo mo tàn lẹ́gi mo tàn lóòrò mo tàn ló mú àràn mo tàn káàkiri gbogbo gómìnà ní pátápátá ọmọ gómìnà ni mí original ni o kò ń ṣe pé kínní omi gómìnà ni mí ọmọ gómìnà ni confam mo ti tán nílà mo tán lọ́ba lọ́yàn mo tán káàkiri káàkiri káàkiri mo tán dọ́fẹ̀ hàn mo tán káàkiri gbogbo ìlú tó jẹ́ ìgbómìnà ibẹ̀ mo ti wá ìyá ti ṣaláyèsí kọ́lọ́ máa fi fọ̀rùn kẹ́ bàbá ṣe wà ìyá mi gangan ọmọ gbàjà ni ìgbàjà ọmọ gbàjà ni ọ̀ríjìnà ọmọ gbàjà bàbá tó bí mi lọ́mọ òun máa ràn. ẹ ìyá mi kọ́ ló máa mi fọrùn kẹ àjíkẹ́ mẹ̀mí náà ti ní orúkọ ìyá mi bàbá mi Oyèdépò. ẹ ìtàbí ní Kwara ìtàbí adarúkọ Oyèdépò a mọ̀ pé Oyèdépò kan wà àmọ́ tí Oyèdépò ti ṣe ẹbí ní ní àbí ibo. ẹ ṣe olóòtú ẹ Oyèdépò pé méjì ló márùn family house ni ló family Oyèdépò tẹ̀ ń sọ yẹn pastor àbúrò bàbá ló jẹ́ dádì mi gangan ọláyínká oyèdépò orúkọ wọn dádì mi gangan ọláyínká family house wọn ló ń jẹ́ oyèdépò so ẹni tẹ́ ń dárúkọ yẹn náà bí àbúrò náà ló ṣe jẹ́ sí wọn bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ ni bẹ́ẹ̀ ni bí ọkùnrin náà jẹ́ sí mi bí dádì mi ẹ bí òkèní. èyí ó máa rò pé bóyá ẹ̀yin náà ó lẹ́ka kan gbàdẹ́pẹ́ mọ̀ pé olùṣọ́ ni oyèdépò tá a mọ̀ àmọ́ pé mo sì ti níbi tí ṣọ́ọ̀ṣì wọn ti gbẹ̀rẹ̀ gèjìgẹ̀ kẹ́yìn náà tó lẹ́ka kan tẹ́yìn ló máa ṣe ń bẹ̀. <laughs> ọ̀nà oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ bọ́lá ní ṣe oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tí oníkàlùkù máa dé láyè ọ̀nà oníkàlùkù ọlọ́run ṣe lọ́tọ̀ọ̀tọ̀ mm, mm, mm. ibi tí ayẹyẹ muslim ni mí gbogbo ọmọ tí bàbá mi bí pọ́nrata christian ni wọn muslim. Eh, ìyá mi ló tọ́jú mi ẹ mọ̀ pé ọmọ tó bá le tìyá ẹ ẹ ọ̀rọ̀ líle yẹn ká mọ láti bẹ̀ báwo lẹ ṣe lè tó àbúrò àwọn ìwà wo lẹ máa ń wù ńgbà náà. Ah! ọ̀rọ̀ ẹ pọ̀ gan o kọ́lọ́ bá mi fọ̀rùn kẹ́yà mi kọ́lọ́ bá mi fọ̀rùn kẹ́yà mi ìyá jìyà lórí ọmọ gan o ah! ó dùn mí gan àmọ́ mo dúpẹ́ mo dúpẹ́ ìyá mi tíráì lórí mi gan ẹgbẹ́ bàbá bàbá gbogbo ọmọ ayé bàbá nǹkan tó fẹ́ kí n ṣe dàdúgbọ́ pé mo ń ṣiṣẹ́ mọ́tò inú ẹ̀ torí ọ̀mọ̀wé ni bàbá bàbá mi adájọ́ ni o gbogbo pé méjì ní gbogbo Kwara nọ́mbà one olórí adájọ́ gbogbo Kwara ní ó ti retire o nọ́mbà one ni ọ̀mọ̀wé gidi ni wọ́n sì wà láyé wọ́n sì wà láyé àmúyẹ ṣe eighty years birthday fún wọn ni bẹ̀rẹ̀ ṣe eighty years birthday fún wọn ni gbogbo èèyàn ló wá bẹ̀ gbogbo gbogbo olùpàdàtà wọ̀nyẹn tí yóò mọ̀ ló mú àrùn ẹ mọ̀ ìyá mi ló tọ́jú mi ọmọ tó bá ti burú ìyá ló máa dúró tì ìyá ló dúró tì mí báwo lẹ ṣe ọ̀rọ̀ iléèwé yẹn ẹ lọ díẹ̀ ẹ wà lọ mọ́. Ah, hmm, mo lọ primary six péré gbàtàgbàrà mi ò ká mọ́ mo bẹ̀rẹ̀ iṣẹ́ mọ́tò hmm, ìyá mi ló try gbàtàgbàrà ò wá ká mọ́ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ mọ́tò yẹn pé hmm. àti pé àwọn mo fẹ́ fún àwọn òwò àtẹ máa ń wù gbà yẹn èmi náà ah. lè díẹ̀ o ah. líle tèmi lè má le tó mo dúpẹ́ fọlọ́wọ́n ọba zaria zaria tẹ́ ń pè lé ni tó ń pè tó ń pè tí fámìlì wa pọ̀ rẹpẹtẹ. ọlọ́run ni ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba òun ló yé tó wáá pé mo wá kàwé ìwé tí bàbá fẹ́ kí n kà tó wáá pé mo wá kàwé yẹn ipò tí mo wà mo lè má débẹ̀ lé ni bàbá fẹ́ kí n ka ìwé yẹn ni ọmọdé dẹ̀ le ẹ̀mí kò ń jìyà mo gbà tí kinní yẹn máa bẹ̀rẹ̀ tó le ó la pé mi gbọ́ nǹkan tán ní kí n ṣe èmi àti bàbá akúnyà ó ti wá gbọ́ pé mo lọ ń ṣiṣẹ́ mọ́tò àbóòtú ẹ̀fẹ̀ gbọ́ rárá pé ah, ah, àwọn odidi ọmọ wi ọmọ wọn lọ ń ṣiṣẹ́ mọ́tò àmọ́ ìyá fọwọ́ ṣe ìyá dúró ẹ̀ mọ̀tẹ̀ tí ní bàbá kan náà kọ́ ló ń jẹ́ kó pẹ́ láyé bàbá wọn ń pè ní eh, Ládi méjì gbàjà náà wà àwọn tó dúró tì mí ni ẹ pé ah ọmọdé yìí wàá débi tó fẹ́ kó dé níbi pé iṣẹ́ mọ́tò ni mo ń ṣiṣẹ́ mọ́tò ń ṣiṣẹ́ mọ́tò ni dáàdì mi àti mọ́mì mi mo ti ní wàhálà pé àà ah, ìwé la ní kó kà kó di dókítà kó di lọ́ọ̀yà ó lọ ayé tí wọ́n ń ṣiṣẹ́ mọ́tò báwo la ṣe ń gbọ́rù nǹkan bẹ́ẹ̀ àwọn adìrẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ wọn gọ́fìnà pọ̀ nínú ọ̀rẹ́ wọn gọ́fìnà Gbàngbóyè tó kọ́ jẹ ní Kwara ọ̀rẹ́ ni wọ́n classmate ni wọ́n jọ ṣe láti kékeré ni fún àwọn yẹn ìlú òyìnbó lọ́wọ́ nǹkan kan kíníkan kíníkan irọ́ o gbọ́dọ̀ kàwé yẹn àmúgbàtọ́ lọ́hùn mú kádà mi lọ síbẹ̀ bí iṣẹ́ mọ́tò tí mò ń ṣe náà lọ́dọ̀ ni kò sí ìlú tí mo ti dé níjọ́ Friday mo dé láti Amẹ́ríkà mo dàbí sixteen state mo lọ yìí tí mo lọ yìí so Ọlọ́run ló máa ń ṣe nǹkan ẹ̀ bàbá náà ti wá bàbá bàbá náà lè rí pé ọ̀nà mi ni àmọ́ ti fọwọ́ sí wọ́n ti gbà mí wọlé